ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ ìròyìn mẹ́wàá ni ó ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹwà bùnmi akínúbí ni oníròyìn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich ti gbo ewúro sí ojú ikọ̀ agbábọ́ọ̀lù Werder Bremen ṣògo rẹ́ni kejì ló jábọ̀ ìròyìn náà ẹ jẹ́ ká gbọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich ni wọ́n ti gbé igbá orókè látàrí bí wọ́n ṣe na ẹgbẹ́ agbábọ́ọ̀lù Werder Bremen ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich ni wọ́n gbé igbá orókè ní ẹ̀mẹjọ ọ̀tọ̀ọ̀tọ̀ léraléra ní Bundesliga eléyìí tó wà lórílẹ̀‐èdè Germany akọni agbábọ́ọ̀lù Lewandowski ni ó gbá ọ̀kan wọlé nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù méjèèjì kojú ara wọn ikọ̀ agbábọ́ọ̀lù Bayern ò ní wọ́n ti gé nọ́mbà àwọn agbábọ́ọ̀lù ẹgbẹ́ náà sí agbábọ́ọ̀lù mẹ́wàá tí agbábọ́ọ̀lù aso Davis lọ sí ibòmíràn láti lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù mìíràn ní oṣù kọkànlá ọdún tó kọjá ìyẹn 2019 ní ìjákulẹ̀ kan ṣẹlẹ̀ ní èyí tó mú kí akọ́nimọ̀ọ́gbá ni ìyẹn Niko Kovac pàdánù iṣẹ́ rẹ̀ ní abẹ́ igbákejì akọ́nimọ̀ọ́gbá tuntun èyí tórúkọ rẹ̀ ń jẹ́ Hansi Flick níkọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich ti bẹ̀rẹ̀ sí ní jáwé olúborí ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ eléyìí tí ikọ̀ náà kò sì sinmi láti máa gbáradì fún àwọn eré ìdíje bọ́ọ̀lù mìíràn èyí tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich ni wọ́n tún ti ń múra fún eré ìdíje mìíràn tí wọ́n sì sọ wípé bí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tí àwọn fẹ́ kojú síwájú kò bá gbáradì tó bó ṣe tọ́ àti bó ṣe yẹ àwọn yóò tún gbé igbá orókè ní ìgbà kẹsàn-án síwájú sí i di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ó ní inú àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich ń dùn gẹ́gẹ́ bí àwọn ikọ̀ tí wọ́n ń fi ìfẹ́ hàn sí ṣe ń gbégbá orókè sí ní gbogbo ìgbà ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà orílẹ̀-èdè Iran ti ṣe àkọsílẹ̀ àwọn ènìyàn ọgọ́rùn-ún tí wọ́n ti gbé ẹ̀mí mì látàrí àrùn búburú sológùndékè ní COVID-19 àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ àrùn covid-19 ní orílẹ̀-èdè Iran ti ṣe àkọsílẹ̀ àwọn ẹgbẹ̀rún mẹ́sàn-án ènìyàn lápapọ̀ èyí tó ti gbé ẹ̀mí mì látàrí àrùn búburú covid-19 alága ètò ìlera orílẹ̀-èdè náà arábìnrin Sima Sadat Lari ti kí àwọn ará ìlú orílẹ̀-èdè náà nílò láti tẹ̀lé gbogbo òfin tó rọ̀ mọ́ dídínkù ìtànkálẹ̀ àrùn covid-19 pàápàá jùlọ òfin kónílégbélé nítorí ọ̀rọ̀ ikú àrùn yìí ti kọjá ohun tí ọwọ́ àwọn dókítà orílẹ̀-èdè náà èyí tó sì ń da ẹ̀mí àwọn ọmọ ará ìlú náà légbodò arábìnrin Sadat Lárì tẹ̀síwájú wípé ohun tó ṣe okùnfà ikú wọ̀nyí kò kọjá bí àwọn ọmọ orílẹ̀-èdè náà ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò káàkiri lẹ́yìn àwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn tí àwọn sì sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè náà kí wọ́n fagilé ìrìn àjò lákòókò yìí àmọ́ tí wọ́n kọ etí ikún sí òfin náà. Arábìnrin Sadat Lari sọ wípé iye àwọn tuntun tí wọ́n ní àrùn COVID-19 lọ́wọ́lọ́wọ́ ni ó jẹ́ ọgọ́rùn-ún ó lé márùndínlógún tí gbogbo àwọn tó sì ní àrùn náà lápapọ̀ ní orílẹ̀-èdè Iran jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ó lé àádọ́ta ènìyàn. Lákòótán arábìnrin Sadat Lari ń rọ àwọn ọmọ orílẹ̀-èdè náà láti máa lo ohun èlò ìbòmú kí wọ́n tó jáde àti bí wọ́n bá wà ní inú ilé àti wípé kí wọ́n fagilé ìrìn àjò ní àkókò yìí. ìlú mọ̀ọ́ká òjíṣẹ́ ọlọ́run kan ní ìpínlẹ̀ Cross River ní àwọn ènìyàn ti ká oògùn abẹnu gọ̀ǹgọ̀ mọ́ ọ lọ́wọ́ látàrí bí ó ṣe ń rì mọ́ inú ilé ọmọ ìlú náà kan. rúgbòdìyàn ṣẹlẹ̀ ní agbègbè ìtìgìdì ní ìjọba ìbílẹ̀ Abbey ní ìpínlẹ̀ Cross River látàrí bí òjíṣẹ́ ọlọ́run ti ilé ìjọ Paul's Ministries alàgbà Paul Abam tí àwọn ènìyàn ti ká níbi tí ó ti ń rí oògùn abẹnú gọ̀ǹgọ̀ mọ́ ilé ọmọ ará ìlú náà kan òjíṣẹ́ ọlọ́run yìí ni wọ́n tú sí ìwòwò tí wọ́n sì da amọ̀ bò lára tí wọ́n sì kó oògùn náà lé lórí kó bẹ̀rẹ̀ sí ní ìrù káàkiri ìlú náà ẹlẹ́rìí kan tó sọ wípé kí wọ́n má ṣe fi àmì ìdánimọ̀ mọ òun ló ṣàlàyé wípé ìyàlẹ́nu ló jẹ́ fún òun àti àwọn ọmọ ará ìlú ẹlẹ́rìí yìí sọ wípé òjíṣẹ́ Paul Abam ni àwọn ènìyàn mọ̀ sí miracle pastor nítorí tí ó máa ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lọ́pọ̀lọpọ̀ tí ayé sì ń rí ẹlẹ́rìí yìí tẹ̀síwájú wípé ó ṣeni láàánú wípé ẹni tí ó ń jẹ́wọ́ Ọlọ́run ní Olúwa àti olùgbàlà rẹ̀ tí àwọn ènìyàn sì ń wò gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nítòótọ́ ni ó wu ìwà tí kò bá tọlọ́run mu èyí tó sì lè ṣí ọ̀pọ̀lọpọ̀ kúrò lẹ́yìn Ọlọ́run ẹlẹ́rìí yìí tẹ̀síwájú wípé ìjìyà àti ẹ̀sìn take two ẹlẹ́rìí yìí tẹ̀síwájú wípé ìjìyà àti ẹ̀sín tí wọ́n fi òjíṣẹ́ ọlọ́run yìí ṣe ni yóò kọ́ irúfẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run èké bíi tirẹ̀ lọ́gbọ́n wípé láìpẹ́ láì jìnà ìdájọ́ ọlọ́run ń bọ̀ lórí gbogbo àwọn aṣebi. ààrẹ gbogbogbò ilé ìgbìmọ̀ yorùbá ni ó ti gbóríyìn fún ìṣèjọba buhari ṣògo rẹ́nìkejì jábọ̀ ìròyìn náà ẹ jẹ́ ká lọ gbọ́ ààrẹ gbogbogbò iléègbìmọ̀ yorùbá general assembly jagunmólú olúwatósìn tọmọrí wílọ́bì ti gbé òṣùbà káre láé fún ìjọba muhammadu buhari fún iṣẹ́ takuntakun èyí tó ń ṣe láti dènà àrùn covid-19 àti láti rí i dájú wípé ìrọ̀rùn bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ṣókí eléyìí tí ikọ̀ tẹlifíṣàn Orísun ṣe gba orí ẹ̀rọ ayélujára pẹ̀lú ẹni tó jẹ́ ààrẹ gbogbogbò ilé-ìgbìmọ̀ Yorùbá General Assembly ìyẹn Jagunmólú Olúwatósìn Tọmọrí ni ó ti rọ ààrẹ Muhammadu Buhari tó sì lù ú lọ́gọ̀ ẹnu fún iṣẹ́ takuntakun èyí tí wọ́n ń ṣe ẹ gbọ́ bí ó ti sọ. lu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari lọ́gọ̀ ẹnu òṣùbọ̀ káre kí n gbé fún wọn uh, nípa ti ọ̀rọ̀ ti June twelve léyìí tó ṣẹ̀ṣẹ̀ uh, tí a ṣe láìpẹ́ yìí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà uh, wọ́n fínúfíndọ̀ wọ́n ní ó dára kí a mú ìrántí olóògbé gbajúgbajà olóyè Moshood ká sì máa wo ọ̀làwálé abíọ́lá wá sí ìrántí lẹ́ni tó jà fikafika láti rí i pé ó borí ti ọ̀rọ̀ ti ìbò tó kọjá ìyẹn ti ọdún 1993 mo ṣe ìgbóríyìn yìí fún ààrẹ muhammadu buhari pàápàá jùlọ àwọn ọmọ yorùbá pàápàá jùlọ àwa ibo pàápàá jùbọ eh, jùlọ àwa haúsá gbogbo wa ní June twelve torí pé ọjọ́ ńlá ọjọ́ gidi ni ọjọ́ ìwúrí ọjọ́ mánigbàgbé ní June twelve jẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó tẹ̀síwájú wípé bí ìpèsè oúnjẹ bá tún wà pé yóò tún mú ìdẹ̀rùn tó tọ́ bá àwọn ọmọ ará ìlú pé kí ààrẹ Muhammadu Buhari má ṣe sinmi nínú gbogbo ohun tí ó ń ṣe láti mú ìdẹ̀rùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá nínú ìpèsè oúnjẹ ẹ síwájú sí i. Ìmọ̀ràn tí mo fẹ́ gba ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà um kò ṣàì dá lórí ìgbìyànjú ìjọba àpapọ̀ léyìí tí wọ́n ṣe nípa ọ̀rọ̀ oúnjẹ tí wọ́n fi tó àwọn èèyàn lẹ́nu wò jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. um Màá tún gba ìjọba àpapọ̀ nímọ̀ràn láti gbìyànjú kí wọ́n tún ṣe bákan náà lẹ́ẹ̀kan sí i torí pé ibi tí ebi ń ṣe báyìí lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ó ní agbára ó ní agbára a ò lè máa tá a bá sọ pé àwọn èèyàn ń kú báyìí lọ́wọ́ nípa ebi á dàbí ọ̀rọ̀ àsọdùn ebi pàápàá tó ń ṣe ṣùtá tó ju covid-19 lọ lórílẹ̀‐èdè nàìjíríà báyìí bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sá sóko wọ́n ti ń ṣiṣẹ́ ọ̀gbìn lóríṣiríṣi pẹ̀lú ìgbàgbọ́ pé lẹ́yìn ìgbìyànjú wọn wọ́n á jẹ wọ́n á mu wọ́n á bọ́ ẹbí wọ́n á bọ́ aya wọn á ṣùgbọ́n àmọ́ kó tó di wípé oúnjẹ oko jáde ńkọ́ nǹkan kan làwọn èèyàn máa jẹ. lákòótán ó rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti tẹ̀lé gbogbo òfin àti ìlànà tó ní í ṣe pẹ̀lú dídẹ́kun ìtànkálẹ̀ àrùn covid-19 nípa lílo ìbòmú fífọ ọwọ́ àti rí jìnnà síbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bá wà àti àwọn òfin mìíràn eléyìí tí ó lè dènà ìtànkálẹ̀ àrùn covid-19 ṣògo rẹni kejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti ṣe àkọsílẹ̀ àwọn ènìyàn méjìdínláàádọ́rin tuntun mìíràn tí wọ́n tún ti ní àrùn búburú sológùndèkè ní covid-19 àjọ tó ń rí sí ọ̀rọ̀ àrùn covid-19 yẹn ncdc ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni ó ṣe àkọsílẹ̀ àwọn ènìyàn tuntun yìí wípé àwọn mẹ́tàdínláàádọ́rin ènìyàn yìí ni wọ́n wà lára àwọn ọ̀rùndínlẹ́gbẹ̀ta àwọn ènìyàn lápapọ̀ tí orílẹ̀-èdè nàìjíríà ti ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé wọ́n ti ní àrùn covid-19 àwọn aláròyé ni wọ́n ti kó lọ sí ibùdó yàrá ìdágbé fún àwọn tó ti ní àrùn búburú náà láti gba ìtọ́jú tó péye àti láti rí wípé wọn kò tún tan àrùn náà káàkiri ìpínlẹ̀ náà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti kéde wípé kí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ní gbogbo àkàsọ́ padà wọlé sẹ́nu iṣẹ́ láti ọjọ́ kọkànlélógún oṣù kẹfà ọdún tí a wà yìí gómìnà Ṣèyí Mákindé tún kéde ìpadàwọlé àwọn akẹ́kọ̀ọ́ ti ìpele kẹfà ìyẹn primary six èyí tí ó múra láti wọ ilé ìwé gíga àti àwọn akẹ́kọ̀ọ́ ti ìpele JSS three àti SS three láti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún tí a wà yìí gómìnà Ṣèyí Mákindé tún kéde ìfagilé òfin márìnláàjì ti aago márùn-ún àárọ̀ sí aago mẹ́jọ alẹ́ tí ó sì ti sún òfin náà sí aago mẹ́rin àárọ̀ títí da aago mẹ́wàá alẹ́ gómìnà Ṣèyí Mákindé ṣe àlàyé wípé ìgbésẹ̀ yìí ni àwọn àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ àrùn COVID-19 pa ní àṣẹ èyí tí ó jẹ́ olórí àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ àrùn búburú náà tí wọ́n sì tún ti ṣí gbogbo àwọn ilé ẹ̀sìn ní ìpínlẹ̀ náà padà lára àwọn ọmọ ará ìlú náà ti fi ẹ̀rù wọn hàn látàrí àkọsílẹ̀ tuntun àwọn tó ti ní àrùn yìí wípé ìgbésẹ̀ tí ìjọba tún gbé láti ṣí ilé ìwé àti iléeṣẹ́ padà ń dá ẹ̀rù bà wọ́n tí wọ́n sì sọ wípé ìbá dára kí ìjọba náà tún èyí wò dáradára. ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ ìròyìn náà ṣì ń tẹ̀síwájú.